mo kí gbogbo ọmọ ọlọ́fin Ògúnfúnmi níre láti ìṣẹ̀rí ọlọ́fin mọ́lẹ̀ àti jákèjádò àgbáńlá ayé ọmọ ọlọ́fin Ògúnfúnmi níre àwórì tọkàntọkàn taratara tẹ̀mítẹ̀mí tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ mo kí wa wípé a kú ọdún a kú ìdún èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ọmọ́tádéṣe Ọmọ́tádéṣe Ọbátulà láti ìdílé Onígbàkúlé ọmọ Sábìtù Ajílàrán ẹrùn òjèwé olóbùtújẹ ni mo tún fẹ́ mú àlàyé ọ̀rọ̀ yìí wá sí etí gbọ̀nyìn nítorí tọ́ ó tọ́ lẹ pa ẹ ò parọ́ ẹ̀yin kan tẹ́ ẹ ní aláyélúwà ọba Sulaimon Bàǹgbàdé Ayọ̀délé kejì àwọn kan ni wọ́n rán mi ní iṣẹ́ tí mò ń jẹ́ bẹ́ẹ̀ ni òótọ́ lẹ pa ò parọ́ aláyélúwà ọba Sulaimon Bàǹgbàdé àwọn kan ni wọ́n rán mi níṣẹ́ ṣùgbọ́n àwọn alálẹ̀ Àwórì ni wọ́n rán mi níṣẹ́ wọ́n dẹ̀ dúró tì mí lẹ́yìn gbọ̀ngbọ̀n nítorí pé wọ́n ní kí ni kí n jẹ́ kí orúkọ kí ó rò mí orúkọ wo náà ní kí n jẹ́ kó rò mí orúkọ náà ni Ọmọ́tádéṣe hmm, ẹ bá mi kà lọ. ṣe rí kí ọmọ ènìyàn kí ọmọ ènìyàn tó sọ irọ́ di òtítọ́ nànà àná tó tó ṣe bí òwe o. aláyélúwà ọlọ́tà àti ìlú ọ̀tà wọ́n gbèrò láti ba orúkọ bàbá ńlá wa ọlọ́fin Ògúnfúnmi níre jẹ́ ní gbogbo ọ̀nà ṣùgbọ́n nítorí wípé àwa ògidì ọmọ ẹ̀jẹ̀ Ògúnfúnmi níre kọ̀ jálẹ̀ láti pè wọ́n ní àrólé ọlọ́fin Ògúnfúnmi níre tó jẹ́ ti ìṣẹ̀rí ọlọ́fin múlẹ̀ ní gbogbo rògbòdìyàn àfi owó rà àfi owó ra ìtàn tí ọlọ́tà ń tà fún àwọn alábòsí ọmọ Àwórì láti ibi ọdún méjì sẹ́yìn hmm. ọlọ́ta àti ìlú Ọ̀tà ọba Kàbírù Adéyẹmí Lánlẹ́gẹ́ fi owó ra orúkọ yìí níwájú òṣèré lóríṣiríṣi hmm. ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ díẹ̀ nínú àwọn orin tí wọ́n fi ń tan ẹ̀yin ènìyàn jẹ. What does one ẹ kú ìjó ẹ kú mùkẹ́kẹ́ ẹ kú mùkẹ́kẹ́ ṣé ẹ ti fetí yín gbọ́ báyìí níbi tí olórin náà Wàsíù K1 tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ń kí ọlọ́tà àti ìlú ọ̀tà tí àwọn náà sì ń jó dàgínní yòdò lórí irọ́ irọ́ ń parọ́ fúnrọ́ wọ́n kọ́kọ́ ní àwọn àrólé ìgànmọdẹ Ògúnfúnmi níre wọ́n tún yí padà wọ́n tún ní àwọn jẹ́ di àrólé Ògúnfúnmi níre ṣùgbọ́n nígbà tí wọ́n rí wípé ipò àrólé Ògúnfúnminíre kò ṣeé gbà kúrò lọ́wọ́ ọlọ́fin ìlú ìṣẹ́rìmọlé nítorí wípé ìṣẹ́rì ni bàbá láti ìgbà náà ni wọ́n ti wá fẹ́ fi ṣe kàkà kí eku má jẹ sèse àwọn fẹ́ fi ṣe àwàdànù lẹ́yìn gbogbo orúkọ tí wọ́n ti jẹ́ yìí náà ni wọ́n tún gbé orúkọ tuntun jáde tí wọ́n ní pe ara wọn ní. Ni ọlọ́fin àpèsìn olóde ọlọ́fin àpèsìn ìgbóná mm, wípé <laughs> àwọn kì í tún ṣe ọmọ Ògúnfúnmi níre mọ́ <laughs> ọ̀pọ̀ nínú ẹ̀yin bàbá mi lẹ mọ òtítọ́ àti èròǹgbà ọlọ́tà àti ìlú ọ̀tà ọba láńlẹ́gẹ́ ṣùgbọ́n àbòsí àti àìnítẹ́lọ́rùn oore olúwa nínú ilé ayé yín kò jẹ́ kí ẹ mọ ìdí hmm? kò jẹ́ kí ẹ mọ ìdí ẹ wá di oníbàárà tipátipá bí ọmọ onínàkúnà inú bíbélì ṣùgbọ́n ó dá mi lójú wípé iná ilé ni ọmọ ẹ̀ràn yín gbogbo yín pátápátá ni yóò yá gbẹ̀yìn o tó tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi ilé làpótí ìjókòó dèdí ha tírọ́ bá lọ lógún ọdún ìṣẹ́jú àáyá ni òtítọ́ máa bá èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín náà ni ọmọ tàdé ṣe ọmọ kan bíi ẹgbẹ̀rún ọmọ tó ṣe é mú yangàn bẹ́ẹ̀ ni èmi ò kì í ṣe ọmọ àlè rárá bàbá mi tó gbéṣẹ́ lé mi lọ́wọ́ ó ní kí n jẹ́ kórúkọ rò mí ọmọ tàdé ṣe adẹ̀ máa tún ni lágbára ọlọ́run lágbára gbogbo àwọn ọba tó ti kọ́kọ́ jẹ ní gbogbo ilẹ̀ àwórì káàkiri àgbáńlá ayé ilẹ̀ àwórì àtùbà àtùṣẹ ẹni máa kú ló máa kú ẹni máa kú ló máa kú bẹ́ẹ̀ ni àṣẹ ti Èdùmàrè ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà kan náà.